ọlọ́mọ sí wa lọ́rùn. èrò yín ṣe akẹ́kọ̀ọ́ bílẹ̀ olóòtú lọ́mọ yìí. bó ṣe bó ṣe ròyìn ẹgbẹ́ lẹ́hùn gan lábẹ́ ọ́fíìsà báwo ni kò ṣe nà. Thank you. I'm sorry. báwo ni ọmọ yẹn ṣe jẹ́ sí i. ìyàwó àti àwọn arákùnrin yẹn báwo ló ṣe jẹ́ sí ẹ. is my uncle àbúrò bàbá mi ni wọ́n. àwọn òbí ẹ̀ kan àwọn òbí mi ti kú wọ́n kú nínú jàǹbá ọkọ̀ níbi ọdún méjì sẹ́yìn. àtìgbà wo ni o ti ń gbé ní ọ̀dọ̀ arákùnrin yẹn. àtìgbà tí àwọn òbí mi ti kú ni mo ti ń gbé ní ọ̀dọ̀ wọn ìyàwó ọkọ ẹ̀ kọ́ níbo ló wà. wọ́n ti kó jáde àwọn méjèèjì ò gbọ́ra wọn yé ìjà ni wọ́n máa ń jà ní ojoojúmọ́. àwọn ọmọ wọn kọ́. ohun tí paraku ni ọkọ tún jí ìgbàkigbà tí wọ́n bá ti mu ọtí wọn yó níṣe ni wọ́n máa ń sọ ọ̀rọ̀ burúkú sí àwọn ọmọ wọn yìí wọn ò tún bìkítà fún àlàáfíà àwọn ọmọ wọn nítorí ìdí èyí ni mọ́mì wọn ṣe mú wọn sọ́dọ̀. àwọn ẹbí bàbá ẹ̀ tó kù ńkọ́. ọmọ Ogun State ni wá ṣùgbọ́n àwọn òbí mi ò mú mi lọ sí ìlú wa rí bàbá mi nìkan ni wọ́n máa ń lọ sí wa lẹ́ẹ̀kọ̀ọ̀kan wọn kò tún dídẹ̀ nìkan ni mọ̀lẹ́bí bàbá mi tí mo mọ̀ tí wọ́n ń gbé ní Èkó kí ló wá dé tó jẹ́ pé ọ̀nkú ẹ̀ fi máa ń nù ẹ́ àṣà wa ẹgbẹ́ sí yorùbá kémi gbogbo yorùbá. Hello. Dadi. Ẹ káàbọ̀ dadi. Báwo ni bí tẹ lọ? A dúpẹ́ ní ọwọ́ Jésù. Um, ìwọ. Sá. mo lọ sí yàrá ẹ̀ ṣé ó yẹ ẹ́ sìn make sure pé ó wẹ̀ ó dẹ̀ pààrọ̀ aṣọ tó wà lọ́rọ̀ ẹ̀ ọ̀dọ̀ ẹ ló máa wà ń sìn for now. Okay, sir. Yeah. All right. And take this tomorrow. Okay, Daddy, how dẹ̀ ni? Ṣé ọ̀rọ̀ náà níyanjú? Yeah, everything went well. Mo ti sign all necessary documents. Now, Tominsin, she is now officially member of our family. Oh, thank God. Praise the Lord. The Lord is good. All the time. Thank you very much, Daddy. Okay. All right, Shema, I'll take shower. Yeah, yeah. No, I will, I will. Eh, eh, eh, kọ́kọ́, bá mi bu omi tútù wá ná. Okay. Yeah. Yeah. Now, gbọ́ nínú network news ní alẹ́ àná tí jam registrar professor iṣẹ́ olóyèdè tán sọ pé um, fọ́ọ̀mù fún exam ọdún ó ti jáde and um, daddy ti sọ pé ẹ̀yin méjèèjì lè máa gba fọ́ọ̀mù so i would like to inform you that i would be your tutor in english language that's the first thing and the second thing is this um, mo mọ course tí kemi fẹ́ study in school which is accounting um, but Tommy, course when you wọ́n fẹ́ study. Me ò mọ mo fi pé since to jẹ́ art ní discipline yín bóyá lè bá mi mú course kan tó bá dáa. Um, Tómi if you don't know who you are others will tell you who you are not. Èmi kọ́ lé yẹ kí n mú course to wàá ṣe fún ẹ school. It has to be your own personal decision kò dá kí a máa là léèyàn lọ́wọ́ nípa ọ̀rọ̀ ọjọ́ iwájú wọn and even kò dá kí àwọn òbí máa sọ fún ọmọ pé kó ṣe course tí kò bá wá látọkàn ẹ̀ ní school course tó bá wọ ọmọ látọkàn ẹ̀ ló yẹ kán jẹ́ kán máa ṣe the only thing tá a lè ṣe ni pé ká tọ́ ẹ sọ́nà ṣùgbọ́n. Hmm. òótọ́ ni bọ́dà tó yè sọ tómi ìwọ ni wàá mú course tó wọ̀ ẹ́ láti ọkàn ẹ̀ ìyà tí ọ̀nkù mi fi jẹ mí kò tẹ̀ jẹ́ kí n ráyè ronú ọjọ́ iwájú mi. Stop crying. Okay. You're fine. Everything will be alright. Jerry, why don't you come? That's okay. You will. Really? Yeah. Let the Lord with you. Thank you. lọ. àwa ti ṣetán à ń lọ sí ṣọ́ọ̀bù. lọ́wọ́ ṣọ́ọ̀bù. dáàdì mọ́mí mo ti ṣetán mo ti máa padà lọ sí school. mọ́mí mo fẹ́ lọ sí ṣọ́ọ̀bù mo fẹ́ lọ mú provision. níbo ah, every week ló fẹ́ máa mú provision lọ sí school. Ah, mọ́mí ṣẹ́rí èmi nìkan kọ́ ni mo wà ní rúùmù mi mo láwọn roommate and gbogbo alájọ máa ń jẹ àwọn provisions tó bá gbé lọ sí school láàánú ara Samaria bàbá ẹ ló kù fi jọ bọ ní wíìkì yìí o lè mú any provision lọ sí school tó bá dé next week fi wá mú provision. Yeah, let it go. all right ó dàbọ̀ mọ́ ó dàbọ̀ sá. all right Kemi take care go dey tọ́jú tó mi náà. bye big bros. may the lord bless you. ah mọ́mí o rò pé kí tómi ń sìn kó máa tẹ̀yìn lọ sí ṣọ́ọ̀bù láti kó bó ṣe ń ṣe business òun náà lè ṣùgbọ́n àmọ́ bó ṣe máa ṣe láìpẹ́ later. dáàdi òótọ́ lẹ sọ nǹkan tó ń ṣe mí ni pé mi ti fẹ́ expose ọmọ yẹn sí so many people ṣé mo pọ́ ọmọ tí ì ìdíyà tó pọ̀ ẹ jẹ́ ká farabalẹ̀ fún kó lè ráyè kàwé ẹ̀ so that a tún a ná ìdíyà díẹ̀ sí ṣẹ́gun. that's true mommy tó mi máa ń ka bible dáadáa ó dẹ̀ tún máa ń ka àwọn novels náà tí mo fi pé tó bá dúró sílé for some time she would be able to get off the psychological trauma she has been through. Wow, that's a brilliant idea. Mm -hmm. All right. So I see that. Okay, then. Bye-bye. All right, take care. Yes, sir. Okay. it. I love it. Ah, kí ló dé tóun yín lọlẹ̀ báyìí. ṣé kò sí wàhálà ṣá. a máa ṣàlàyé fún ìjọba dé. ok ok ẹ eh, máa send message. ẹ eh, máa send message. normally a máa ń gbàdúrà ká tó sùn so jẹ́ ká gbàdúrà. Má kúrè. Ní orúkọ Jésù. Father Lord, we thank you. We give you all the glory for keeping us from morning till this very moment. May your name be highly exalted in Jesus' name. as we want to sleep now, may your presence abide with us in Jesus' name. Every plans of the enemy we cancel and bind in Jesus' name. No evil thing shall befall us in the mighty name of Jesus. In Jesus' mighty name we pray. Amen. Olùwàsùnmọ̀ àmín. olúwa mo rí ìdílé Tinubu ẹ̀jẹ̀ jésù ní orúkọ jésù. Oh Lord, no weapon fashioned against this family shall prosper in the name of Jesus. Àmín. Olúwa mo fi ìdílé Tinubu ẹ̀jẹ̀ jésù. Olúwa ìjà rí ẹnikẹ́ni tó ń dojú ìjà kọ wá ìjà rí àwọn ẹ̀mí òkùnkùn olúwa tó dojújà kọ wá olúwa ẹgbógun tí wọ́n ní orúkọ jésù àmín àmín àmín. olúwa no weapon fashioned against our family shall prosper in the name of jesus. àmín. olúwa wá wá pẹ̀lú olúwa kò àìkọ́ tó bá papọ̀ mọ́dílé wa olúwa mo wí sínú ẹ̀jẹ̀ jésù ní orúkọ jésù olúwa ẹ wà pẹ̀lú wa olúwa ẹ wà pẹ̀lú wa olúwa ẹ wà pẹ̀lú wa ní orúkọ jésù kristi ni mo gbàdúrà àmín. Thank you. aláyọ̀ ọlọ́run tó fún sarah ní ọmọ ológo á fún yín ní ọmọ ológo ọlọ́run kò ṣeun tì ní orúkọ tí ọlọ́run tì ní ń jẹ́ ó ọlọ́run sọ̀rọ̀ ó ní ní àárín oṣù mẹ́sàn-án sísìn ẹ wá gbé ọmọ aláyọ̀ ẹ gbẹjọ́ nínú ilé yín àwa yín rẹ̀ ní ayọ̀ ní orúkọ jésù kristi olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù. ẹ mi ṣe aleluya mẹ́ta fún jésù. Hallelujah. Hallelujah. Hallelujah. Ẹ ṣé dáadé. You're welcome. Ẹ ṣé olúwa náà wà wá pẹ̀lú yín. Ẹ ṣé sá. Thank you very much sir. We ah. very grateful. God bless you. Ọlọ́run ni ká máa dúpẹ́ fún torí òun ni ọba tí ọpẹ́ tọ́ sí. But you guys, you were, but two of you, you're welcome any day, any time. Ah, a fẹ́ máa lọ. Ẹ bá kí mọ́mí sí. Nobody. Thank you very much. God bless you. All right, no problem. Thank you, Thank you very much. Eh? You're welcome. name of the Father, and the Son, and the Holy Spirit. Uh, a waiter. Uh, ah, fi gba, yeah. Mo fi pa gbogbo ara já mi lára jẹ ní sọ. ok jẹ́ kí n béèrè béèrè kan lọ́wọ́ ẹ̀ ṣé o ti mọ ọkùnrin don't lie. yes sir ó ti mọ ọkùnrin rí mo mọ dáàdì mi kí wọ́n tó kú ọkùnrin ni mo dẹ̀ mọ ẹ̀yin náà ọkùnrin ni dẹ́nbọ́dá tó yìí mo mọ wọn náà listen listen take it easy ìyẹn kọ́ ni mo béèrè lọ́wọ́ ṣé ọkùnrin ti fọwọ́ kan rí. yes sir kò possible kọ́wọ́ ọkùnrin má ti kàn mí látìgbà tí mo ti dé ayé tẹ bá fẹ́ fún mi ní nǹkan ọwọ́ yín máa kàn mí then bọ̀dá tó yè tí wọ́n bá fẹ́ kí mi pẹ̀lú handshake ọwọ́ àwọn náà máa ń kàn àti ẹ̀mí mímọ́ ní tí mò ń béèrè ni wípé ṣé ọkùnrin ti bẹ́ẹ̀ láṣepọ̀ rí. no god forbid. hallelujah hallelujah ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tóbìnrin bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní bàràgà ṣòye ẹ̀sìn ṣòwárí ti ara tó yún ẹ̀ yìí à ń láti gbàdúrà gidigidi à gbàdúrà sí ọlọ́run adẹ́ṣẹ́ ọkùnrin olùṣègùn ni ọlọ́run ṣùgbọ́n máa ń gbàdúrà dáadáa Bẹ́ẹ̀ni sir. O dẹ̀ máa ń gbàwẹ̀. That devil is a liar. The Lord is your strength. Um, mo ń bọ̀. How are you feeling now? Ó já mi ládàá, Jensen. Daddy, please help me. I don't jam with a person. ọdún méjìdínlógún ni mi I am eighteen years old Daddy please help me I really need your help I ń bà mí. kò tó ṣẹlẹ̀ má ṣe ìbẹ̀rù ó máa ń ṣẹlẹ̀ sí àwọn ọmọ ọdún méjìdínlógún àbí jù bẹ́ẹ̀ lọ ju yìí sí tó di òkè. ah dádì ẹ ń lọ ni ẹ má fi mí sílẹ̀ I really need your help sir dádì ẹ jẹ́ ẹ ràn mí lọ́wọ́ please help me sir. Thank you, sir. Mo fẹ́ kó ṣèlérí kan fún mi pé o ò ní sọ fún mọ́mi pé mo fọ ọkọ ẹ̀ àbí o ò ní sọ fún ẹnikẹ́ni. Rárá anybody. Yes, sir. Please help me, sir. Racing for so long, where's the finish line? The long seems too long. When will I hit the Trying to catch the sunset above the mountains. Lóye, ah, kí ló dé tó wá dé lónìí? Ah, yá mi báwo? Ah, mọ́mí, um, mo ti ṣe tẹ́ẹ̀sì mo ní school lónìí so mi ò dẹ̀ ní lẹ́tì ọ̀hún ọ̀pẹ lọ́la so mo ní kí n máa bọ̀ wáyé lónìí. Ah, ó dà ẹ bọ̀ tóyè ah. kí ni nǹkan tó ṣẹlẹ̀ lálẹ́ àná tó fi sáré pé dáàdì ẹ ní pàjáwìrì bẹ́ẹ̀. mọ́mì mo lálàá burúkú kan sí dáàdì lánàá mi. ìgbà aláwọ̀. ẹ wo mo lálàá pé dáàdì dáná sí gbogbo wa tá a wà nílẹ̀. jésù. ìgbà kan wà tí mo lálàá pé dáàdì fi àdá ṣá gbogbo ata tó wà nílẹ̀ tó ó ti máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ báyìí wọ̀ èyí tí mo lálànà yẹn àlànà yẹn ó burú jáì ó burú mi. Kẹ́mi Kẹ́mi. ojú ojú ojú ojú wọn máa palẹ̀ mọ́ kéjì dá àgbàdo àgbàdo ẹgbẹ̀rẹ̀ sí ní palẹ̀ mọ́. Daddy. Daddy. Huh? Why are you sweating? Uh, uh, mo busy ni mo ń ṣe prayer ni. Uh, mo fi àdúrà jagun lọ́wọ́ ni eh, Yeah, that is true. I need the prayer mo fi gan. Ní we need real prayer. But tí Tóyè tiẹ̀ sọ fún mi láàárọ̀ yìí, ó bà mí lẹ́rù gan-an, Daddy. Ó yá, lọ pe Tómi we must pray. Daddy, we need prayer. ló ṣẹlẹ̀. Eh, orí kan fọ́ mi díẹ̀díẹ̀ eh, ah, tóyè ní orúkọ jésù ní agbára ẹ̀jẹ̀ jésù ọlọ́run tó pọ̀ ní ipá àti agbára ọba tí kìí sùn tí kìí tògbé olúwa ní orúkọ jésù mo fi ìdílé ilé lọ́wọ́ olúwa ìjẹ́ àrí ọwọ́kọ́wọ́ kan ìjẹ́ ah, àrí ìgbìmọ̀ kígbìmọ̀ kan tó ń dojúgun kọ ìdílé yìí olúwa ní orúkọ jésù olúwa ẹ dojúgun kọ wọn olúwa ẹ wá gbèjà wa jà olúwa ẹ wá dúró tì wá. Hello. Hello. Ara tún ti ń já mi Canada. torí pé Canada lẹ́wà kò jẹ́ kẹ́ mọ̀ pé òru làwa wà ń bì. Ẹ ní ìdíkíní mi lè bá Ok, o wa lori kọ̀ǹpútà máa bá yín sẹ̀ǹdẹ̀ ẹ̀sìn all right ẹ eh, preach well o oh. máa sẹ̀ǹdẹ̀ ẹ ṣe ọ̀dọ́mọ. mọ́mí pásítọ̀ Jídé ni láti Canada eh, ṣé wàá ráwọn sermon tó fẹ́ fi preach hmm. wọ́n ní ìdẹ̀yẹn ló fẹ́ sáré sẹ̀ǹdẹ̀ sí wọ́n sẹ̀ àbẹ́ẹ̀rí pé ibi iṣẹ́ Ọlọ́run tẹ̀síwájú. Ah, This, this is not right. This is dangerous. Why did you let us Resting us alone where the daily mọ́mì èmi náà fẹ́ tẹ̀lé yín lọ ṣiṣẹ́ o so that màá lè mọ nǹkan tó ń ṣẹlẹ̀ níta. that's a good idea my daughter uh, but wàá jẹ́ kó ṣe díẹ̀ kò tí ì lè tẹ̀lé wa nísìnyí mo fẹ́ kó farabalẹ̀ láti máa kà báìbù ẹ dáadáa then kò lè máa help dáàdì tó láti ní ìdí help ẹ hmm? kánò ti wẹ̀ nísìnyí àbá ní kò tẹ̀lé wa but tó ò tí ì wẹ̀ àwàdẹ́ ti ń kánjú. Hmm? so I tell you what some other time ẹ̀ ṣùgbọ́n dáàdì. àwọn tí ń lọ Bye. wà ní. Thank you. ṣé bó sọ fún mi pé ọkùnrin tí fọ ọkùnrin. yes sir. You lied. That's not true. What is not true, sir? Don't say you are not a virgin. How did you know that? Nígbà tèmi àti ìdájọ́ ọkùnrin wa wà ní fìmọ̀, ṣọmọdé ló pè me. Oh, ẹ̀mí pé gbàtẹ́ bá mi lájọṣepọ̀. Yes. stop it kí ló yẹ kí ló ṣe é tó gbóhùn mi sílẹ̀. mo ni. what are you talking about. má pàkúrú mọ́ mi. I have already sent this voice note to a group of seven Our méjì. What are you talking about? Let me show you something. hidden camera. I've sent all the videos to the WhatsApp group. Okay, okay. Um, what do you want, Kilofe? I can't answer that question. Why? The person that is going to answer you will call you. lé ọwọ́ yín ló máa kù sí. kí lẹ fẹ́. It is as simple as A, B, C. Màá máa fún ọmọ mi tó wà lọ́dọ̀ yín ní instructions, á dẹ̀ máa pass it across sí yín. But the moment you go against any of the instructions, ayé yín á bẹ̀rẹ̀ sí ní bàjẹ́. Yeah ayé yín á bẹ̀rẹ̀ sí ní polúkúrúmuṣu lójú mi. yé. kò jù bẹ́ẹ̀ lọ thank you. ẹ hello hello. sara ẹni fọwọ́ yín gbọ́mọ sí àdẹ̀yìn náà kàníkà ó sara asálàmàlẹ́kùn wàràmọ̀túnláì wàbárakàtù asálàmàlẹ́kùn wàràmọ̀túnláì wàbárakàtù. àfa kìlẹ̀ fẹ́ràn. ìyá wa mo sálámọ̀ sí mo ní kìkì ọlọ́run ọlá ọlọ́run kó mọ bẹ́ẹ̀ yẹn àti ìdílé yín gbé ẹ̀ bá tẹ̀ wá kọ́kọ́ ṣe kẹ́ ẹ dá mi lóòóná ìyá wa. I'm sorry Alfa we are Christians here onígbàgbọ́ òdodo ni wá. abẹ́ẹ̀ rí sẹ́rí ìgbàgbọ́ òdodo wàláì tàláì àfẹnusọkọ́ bẹ́ẹ̀ ni kì í sọ̀rọ̀ rí ahọ́n bí kò ṣe ìṣesí nínú ìṣesí yìnyín a máa mọ̀ pé onígbàgbọ́ òdodo òun lélẹ́yìí abẹ́ ẹ̀ gbọ́ ṣẹwárí àdúrà tá à ń sọ yìí àdúrà kì í ṣe ẹlẹ́yàmẹ̀yà ẹ̀sìn rárá ẹni tá a bá ti ṣàdúrà fún kó sì ṣe àmín. no sir in whose name you are praying matters too. ìyẹn túmọ̀ sí pé orúkọ ẹni tẹ́ ẹ̀ ń pè fi gbàdúrà ìyẹn náà ṣe pàtàkì la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam abẹ́rí sẹ́rí orúkọ ọlọ́run ọba wa ọba àjọkẹ́ ayé ọlọ́run yìí olóòlù ṣẹ̀dá anabi isa aleyhi Salat wa salam bẹ́ẹ̀ ni olóòlù ṣẹ̀dá tẹ́yìn pè ní jésù bẹ́ẹ̀ ló náà ló ṣẹ̀dá anabi wa muhammadu ikan kan náà sallallahu alaihi wasallam ọmọ wa ọ̀la ikan kan náà ni. àfà ẹ má bínú ẹ má bá wọn jiyàn kí lè fẹ́ ra oh actually ma i'm not buying anything bí mo ṣe ń kọjá lọ òun lára sọ mí wọn ní tó má ti dé yà yìí àtẹ̀mí àtàwọn jọ̀mọ́ tí ń bá ti bá ń bí kí gbogbo wa ká sì tẹ́wọ́ ká kékùrú sí yù abẹ́gbọ́ ìyá wa mo á rí wípé èyí tẹ́ wà níkàlẹ̀ ń bí kìrìsìtẹ́nì ní gbogbo yín ẹ̀rẹ́kù torí ọlọ́yìn ìyá wa tí mo bá ti ń kékùrú sí yù yìí torí pé ẹ̀lẹ́kẹ́ ẹ ṣáà máa ṣe àmì kí bọ̀dá wa káwọn náà máa ṣe àmì àti wa kẹ́yìn wa máa ṣe àmì náà yí àláwò abẹ́gbọ́ ìyá wa sẹ́ni kùrùsíyù ó jẹ́ kan lára àwọn àyà tó lágbára púpọ̀ ìmọ̀ ń ṣiṣẹ́ àbòrí abẹ́gbọ́ sẹ́ni kò sí ìdílé tí wọ́n bá jọ jòkó níjàmọ́ tí wọ́n ń ké kùrùsíyù tí wọ́n ń ké níjàmọ́ wàláhì tàláhì ìdílé wọn ò ní tú láéláé. please you have to leave now. ṣẹ́rí wọn ò kọ́ mi kí máa rú ti àgbàlagbà níta ṣùgbọ́n ògbó èyí tẹ̀ ń ṣe yìí ẹ ti ń gbé sàrà yẹn kọjá mọ́ṣáláṣí ẹ jẹ́ wá máa lọ. àbẹ́rí nǹkan báyìí ọ̀rọ̀ ọmọdé ó lẹ̀ sọ ẹ ti tọ́ ọmọdé bọ̀rọ̀ tó wà nílẹ̀ ìyá wa ẹ̀yin mo bá lọ́rọ̀. àfà tí ẹ bá mọ̀ pé ẹ̀ ní nǹkan kan tẹ́ fẹ́ rà please i'm sorry you have to go. tọ́ ṣubú hànà láì. iná àtẹná kàríkà ó sára àdẹ̀yìnà kàríkà ó sára kọ́mọkọ́mọ yóò ní tọ́wọ́ yín kàríkà ó sára àdẹ̀yìnà. Congratulations, sir. I have my first assignment Oloriwa Miss Duro Robinson. Wọ́n ti pálàṣẹ fún mi pé kí n fún yín ní àṣẹ àkọ́kọ́. Àṣẹ àkọ́kọ́ mi rèé. Ẹ gbọ́dọ̀ lé mọ́ mi jáde ní alẹ́ tí wọ́n bá ti dé. You must be kidding me. she's not kidding bó ṣe máa jẹ́ nìyẹn ẹ gbọ́dọ̀ kọ ìyàwó yín sílẹ̀ tó bá ti dé. why. torí ẹ ò ní fẹ́ kí ọmọ aráyé rí fídíò tí mo máa send sórí fóònù yín right after this call. ẹ ò ní fẹ́ kí wọ́n rí bí ìránṣẹ́ Ọlọ́run ṣe ń làágùn lórí ọmọ seventeen years ọmọ yẹn ò tí pé eighteen years tó sọ fún yín o. mo ah. ṣẹ̀ṣẹ̀ pé seventeen years ẹ ò dẹ̀ ní fẹ́ kí àwọn tí wọ́n ń pọ́n yín lé kí wọ́n rí bí ẹ ṣe ń ṣe pẹ̀lú ọmọ kékeré. I know you know there is a severe punishment for an adult having a carnal knowledge of a minor. It is better to lose your wife to separation than to lose everything you have worked for tí ẹ bá mú ká release video. Thank you. Hello. dé dájú kí ló dé àti wà níta yẹn láti ẹ̀kan ààrẹ sílẹ̀kùn wa tómi dà kí ló ń ṣe tí ó lè wà sílẹ̀kùn. I was observing a spiritual moment. tó yẹ kí Kẹ́mi you go inside go to your rooms. Elizabeth Omowonuola. tí ò ríran tí ọmọ aráyé sọ pé ó fọ́jú ó ní tó ń rí tọmọ aráyé ò rí ẹni tí ò gbọ́ràn tí ọmọ aráyé sọ pé ó yòdì ó ní tó ń gbọ́ tí ọmọ aráyé ò gbọ́ ọ̀rọ̀ ohun ènìyàn ó máa ń lòdì sí ti ọlọ́run nígbà míì bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ọlọ́run ó máa ń rú ọmọ ènìyàn lójú nígbà míì ṣùgbọ́n tó bá ti jẹ́ ọ̀rọ̀ ẹ̀mí ọgbọ́n orí òwe làákàyè òde rọ sórí tí mo fẹ́ sọ yìí it is spiritual ọgbọ́n orí lè má gbé làákàyè ẹ lè má ràn án ó dẹ̀ lè má yá àwọn Elizabeth Ọmọwọnúọlá you are going to pack your things and leave my house for now. what? what? what? what is wrong with you? like mother like children ṣé mo ní kẹwàá nínú. Get out of this place now! I said now, and never you come back. <sighs> As I was saying. David, bá mi ṣe ọkọ mi, Pack your things and leave my house. The man Tí máa padà wọ́n for you. fún yóò. Ọlọ́run o! Èṣù tí wọ́n lé yóò, èṣù tí wọ́n lé. Please, let's pray. Let's pray. Ah, it's Jesus. Please. You didn't do it. Ẹ padà lọ síbẹ̀. Ẹ sọ fún wọn pé ẹ kàn wọ́n Tell her you divorce her. Ha! Ah, that means it. Eh, that's not fair. Pastor David Bamshi. life itself is not fair. is in for so long? Where's the finish line? Long seems too long. ní orúkọ jésù gbogbo ogún èṣù ní ẹnu ayé ọkọ mi david bàbí iṣẹ olúwa bàbí olúwa bàbí olúwa bàbí ọkọ mi olúwa bàbí sọ nígbà. ẹ dòwó. Elizabeth Ọmọwọlọlá what are you still doing here then ìsọkúsọ wo ló ń sọ lẹ́nu ogun èṣù that is what I'm doing I'm trying to chase out the devil and as from now you are hereby divorced now pack your things and get out of my house. Daddy what is wrong with you. will you keep quiet. now tí mama fi padà níbí tí mo bá tún bá ẹ mi. Isso é sitting all day. I'm okay like this. Kí lẹ bàbá. Daddy. Mm-hmm. Ẹ má ìka gbé ṣùgbọ́n nínú ìdílé yìí. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kàyéfì ló jẹ́ sí gbogbo wa. Ṣùgbọ́n mo mọ̀ pé èṣù ló ń gbógun. Ṣùgbọ́n agbára Ọlọ́run á pa èṣù anymore. Ah, Ẹ She ṣé ẹ ti gbàgbé wípé olùṣọ́ àgùntàn ni mí? Mo mọ ọ̀rọ̀ Ọlọ́run mo dẹ̀ mọ̀gbà tí ọlọ́run bá ń sọ̀rọ̀ ṣòye yín n tó ṣẹlẹ̀ yìí ọlọ́run mọ̀ sí yes i know ẹ jọ ń bẹ gbogbo yín nítorí ọlọ́run ẹ má yí ọmọ ọlọ́run padà lórí decision yìí. pásítọ̀ ẹ jọ kí ni nǹkan tí mọ́mí ṣe ní pàtó náà. ẹ ń bẹ mí oh fantastic ǹjẹ́ yìí bí ọlọ́run kó bá olùṣèdá yín ní dúdú ǹjẹ́ ẹ tún bí ọlọ́run pé kí ló dé tó dá yín lọ́kùnrin tí ẹ bá lè bí ọlọ́run ní gbogbo òbéèrè yìí then do not query his decision over my family it is spiritual. ẹgbẹ́ méjì mo mọ nǹkan tí mò ń ṣe o yes. nígbà náà ẹ jẹ́ gbàdúrà. níbo can you please do me a favour? ẹ jọ ṣẹlẹ̀. ọlọ́run á máa sìn yín lọ ẹ ṣé. Racing for so long, where's the finish line? ẹ lè jó síbí báyìí nígbà tí dáàdi yín ò lè yín kúrò nílé àǹtí mi nìyẹn ìyẹn tó jẹ́ mọ́ mi ó wà ní mission house à ń gbàdúrà pé kán padà wálé ẹni tí wàá kò fẹ̀rẹ̀ ẹni tí wàá kó ẹrù kúrò ẹni ẹ̀ ń bọ̀ ń bíbà you just have to stay in your father's house kọ́ lè rí èso tó so wọ́n papọ̀ à ń pẹ́ kájèkùrú kó tán ẹ̀yin tún gbọ́wọ́ ẹ̀sà wò. àǹtí Rọ̀mọ́lá ṣé ẹ̀ lè wà lónìí. Tóyè Kẹ́mi ẹ má ṣì mí gbọ́ o mi ò ní mi ò lè gbà yín sílẹ̀ àmọ́ ìgbésẹ̀ tẹ́ yìí kò tọ̀nà nílẹ̀ Yorùbá pàà kó tọ̀nà ẹ má bínú sí Um. Tóyè Kẹ́mi. Rashida, what are you doing here? Aranjamije. Aranjamije. Ṣé o ti máa ń ṣe ẹ̀bẹ̀ tẹ́lẹ̀? Rárá o. Ẹ gba aláìtí ń wọ̀nyí. Ẹ bá mi fi pa ara mi bóyá ọmọ wálé. Kẹ́mi ńkọ́? Ṣé kò sí ní yàrá yín ni? Kẹ́mi ti sùn, ó bàjẹ́ ọrùn gan. Tó bá ti sùn báyìí, mo ń tètè dá mi náà bẹ́ẹ̀ ṣe dá mi. Please help me. Tọ́mi ṣọrí níbi tí ọkùnrin àti obìnrin bá dá wà iṣu máa ń ṣe kẹta wọn níbẹ̀ um, let's go to your room even tí Kẹ́mi bá ń sùn ó máa jẹ́ ìkẹta wa and I think it will be better for me to help you there. Don't worry. can't. Your dad will. ọlọ́run ṣàánú fún mi gẹ́gẹ́ bí ìṣeun ìfẹ́ rẹ gẹ́gẹ́ bí ìró ọ̀pọ̀ àánú rẹ nu ìrékọjá mi nù kúrò wẹ̀mí ní àwẹ̀mọ́ kúrò nínú àìṣedéédéé mi olúwa kó mi yọ nínú wàhálà àti ìdààmú yìí má jẹ́ kí n fi ọwọ́ ara mi da ilé ìlú pátápátá elizabeth aya mi ọ̀wọ́ obìnrin rere elizabeth you are a virtuous woman ọlọ́run dáríjì mi. who is that? what is it? ara ń já mi jẹ ní sọ. mi we are taking this thing too far eh? listen àwọn ọmọ one wà nílé bad bá dọ̀là tó bá jáde láàárọ̀ we sort things out. Eh? Tommy, so o padà gbé all ìwé wa fún dáadé lóòótọ́ kí ni ìtumọ̀ ogun nọ́sẹ̀nsì yẹn náà láti ọjọ́ tí mo ti mọ̀ ẹ́ mi ò mọ̀ you are not just stupid Tommy you are a first class fool kí ni ìtumọ̀ ogun nonsense here. How dare you walk into my father's room to get this kind of useless help? I think this act of yours depicts senselessness and stupidity. Get out of this room now! Tómi mo ní kó Tommy, kí ló What are you thinking about? Kẹ́mi. Yes. Ṣé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nílé yóò Mommy is not here. And dad is acting strangely. Kuye Mirara, I am not happy. Máàrún I know God is in control. You àti bọ̀dá brother me fellow gbóúnjẹ fún mọ́mí ní mission house. Ó dẹ̀ màdà kí ìwọ náà tẹ̀lé wa kájọ lókè wọn. Don't worry. I want to be alone for now. Bá mi kí mọ́mì ṣùgbọ́n. I'll be praying for her home. You know that. God bless you. Thank you very much. Madam, kí ló dé tí ẹ̀yin àti Tómi ò ṣe kíra yín? Never mind. Jẹ́ ká lọ. Jẹ́ Really? to me. John torí Ọlọ́run. I má bínú sí gbogbo nǹkan tí Tóyè sọ sí ẹ. I sincerely apologize on his behalf and I'm really really sorry. Hmm? Mo hmm? ní instructions fún yín látọ̀dọ̀ olórí wa Miss Drew Robinson. Again? Tí Tóyè bá ti dé, ẹ pè Ah! ọmọ àlè. Ah! Ẹ gbá etí ẹ̀ kí nítorí ọlọ́run jọ má ṣe bẹ́ẹ̀ mo fọlọ́run bẹ́ẹ̀ ẹ bá mi bẹ̀ wọ́n fúnra ara mi ni mo fi ọwọ́ ara mi lé ìyàwó mi jáde kó dẹ̀ ṣe mí ṣé kí n tún wáá lé ọmọ mi náà jáde ní tó yè ó di mélòó jọ nítorí ọlọ́run má ṣe bẹ́ẹ̀. mi ò lẹ́jọ́ púpọ̀ bá yín rò ẹ check whatsapp. ti ń káṣà kẹ́ni máa fọ kọ́mọ ẹ máa fọ pé kí wọn náà máa fún mi wọn náà ti tóbi nìyẹn o o ti ń káṣà yẹ àbí anyway kó tó get worse i'm giving you one last warning tó o bá fẹ́ kí n la nǹkan mọ́ ẹ lórí gbogbo ẹ̀yin oṣù tó wà nílé ayé la máa lé dànù a máa lé kúrò nílé ayé mi i will fight it mi ò gbọdọ̀ rí ẹ nínú ilé mi. one grace which is you go in there and pack your load if you wan know there me Kẹ́mi dear, why are you sad? Kí ló ṣe ẹ́? Kí ló dé tó ń ronú? Ìwọ ọmọ tó rẹwà now. Please cheer up, my dear. Tommy, I'm fine. I'm just trying to clear my head. Let me see for now. I want to be alone. okay o but Kẹ́mi o mọ̀ pé mo nífẹ̀ẹ́ I really do like you now smile for me now smile for your sister bubu Kẹ́mi kẹmu my love <laughs> that's the smile okay uh, nǹkan ẹyọ kan mo fẹ́ kó ṣe fún mi sí i need you to relax. Jezebel, get out of my house now. Daddy, kí ni mo ṣe? I am not your dad. Ẹlẹ́bi èṣù. Jáde kúrò lẹ́yìn. Jáde. But daddy, Tomi kàn try láti help me ni. Karubu Satayaba. Shimboko Torobo Hello. Mi ò mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ o. I don't know who came over here. I'm not letting Miss Drew Robinson fi báyìí sọ̀rọ̀. I bind you evil spirit in the name of Jesus. Get out of my house. No weapon fashioned against me shall prosper. You, so it is written in Psalm chapter 105, verse 15, that touch not my anointed son, and come not my prophet, and you. So it is written again in Matthew chapter 16, verse 19. In the name of Jesus, I bind you, evil spirit, out of my house. You've forgotten what we shared. You should probably have. We share not in you evil spirit. You should probably You evil spirit. I will beat you in the name of Jesus. I will. Leave me alone. Let me stop you. I will beat you in the name of Jesus. Oh, Father, ẹ ṣàdúrà fún mi. Please, pray for me. I have seen in the name of Jesus. Pray for me, Pastor. Please ẹ ká lé ẹlẹ́yọrọ ọ̀tún ká tó bọ́ọ̀lù olúwa bíbélì wípé ẹ̀ẹ́dá yóò pọ̀ ìyẹn lẹ́jọ́ ẹ̀ẹ́ sì fìbẹ̀rù jáde ẹ̀yẹ lè kọ́ lọ́ fi yín. you what. ibi block tv wọ́n dí mi lọ́wọ́ nígbà tí mo ṣe final assignment mi nílé ọ̀hún títí mo béèrè mo ti ọ̀hún tuntun mo jẹ́ kí wọ́n lé ìyàwó àti àwọn ọmọ jáde kúrò nílé mo sọ ayé wọn ti bá dáadáa ní ọjọ́ tí pásítọ̀ david lọ pe àwọn ọlọ́pàá wa ọjọ́ yẹn lè kí ọ̀tún jí ká ara wọn dànù ṣùgbọ́n pásítọ̀ david sọ ara wọn di aláàmú ara samaria ìgbésẹ̀ tí wọ́n gbé ní ọjọ́ náà ló jẹ́ kí máa fìyà jẹ wọn wọ́n fi ti wọn dí ìlọsíwájú lọ́wọ́ nínú ẹgbẹ́ àpẹ́àpẹ́à. lébù kẹ́ndẹ́rì bàbá kẹ́ndẹ́rì bò kẹ́ndẹ́rì bàbá kẹ́ndẹ́rì bàbá kẹ́ndẹ́rì bò bàkàrí bàbá kẹ́ndẹ́rì bò ìrì bàbá kẹ́ndẹ́rì bò. ṣe báyìí. Oh, in the name of Jesus, thank you, Father. Oh, that's thank you, wonderful name, Jesus. That wonderful name. Father, Lord, thank you. Jesus. Oh, she broke up your kò sẹ́ni tó gba iṣẹ́ ọlọ́run tí ò rí àdánwò àdàtàn ni kí a máa rí jésù kristu ló wà wá tá à ń tẹ̀lé bàbá rí àdánwò nígbà tí èṣù gbé bàbá lọ sórí òkè ó ní kí bàbá bẹ́ bàbá wọ̀ pé ó ní flee from me ṣètánì ti ṣe kí ni ó sákó lẹ́yìn bàbá nídìí èyí a dúpẹ́ fún ọlọ́run pé a ti jagun a ti ṣẹ́gun ẹ á ká fi orin yìí ká fi gbá lẹ́sẹ̀ tó sọ wípé ìjà dópin ogun ti ṣẹ́ olùgbàlà